الواحد الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ràn wípé àdìjọ kú ojúmọ́ a kú ìmúrasílẹ̀ oṣù ròmùdán tí ó ń parí lọ yìí a sì tó ń kú palẹ̀ mọ́ ọdún Allah jẹ́ kí ó bá wa àti àlàáfíà insha Allah ẹ káàbọ̀ sí orí ọ̀tún ètò tí a kò ní ẹ̀lẹ́ fíkù fi dín ọ̀làdùn níbèrè ló pọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́rẹ́ lógún Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà hmm. ìbéèrè tí àwọn kan máa fi síde òun náà ni wípé oníbèrèbèrè wọn ní tí yorùbá ń jẹ sahur lọ́wọ́ tó a jẹ́ pé lápòjúwe àlùfájàrí yọ ní aago márùn ọkọ̀ ọjà ìṣẹ́jú mẹ́sàn-án àbí mẹ́wàá lápòjúwe èyí wọ́n ń jẹ sahur yẹn lọ́wọ́ títí ó fi wá di aago márùn ọkọ̀ ọjà ìṣẹ́jú mọ́kànlá méjìlá tó sì jẹ́ pé àlùfájàrí ti jáde ìwọ̀n títí wàá jẹ́ tó wá di bí ayá bí ọkọ̀ ọjà ìṣẹ́jú mẹ́tàlá bí mẹ́tàlá nìyẹn sáà ti dánu dúró téèyàn parí téèyàn jẹ wọ́n ní ṣé wíwọlé tí àlùfájàrí tí ọkọ wọlé o ó ti bẹ́gi dí sàúrù téèyàn jẹ àbí ó ti bà síyámù rọmọdọ́nù yẹn jẹ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa baad asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا بقول الدعوة في بدك باتي ولسه صيام يبرى سنكان في الليلة أنا وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر gẹ́gẹ́ bó tún ṣe ṣàlàyé ìgbà tí a mú ìkẹnuru wa wá sókun lójoojúmọ́ onífẹ́mi àti mọ̀ṣọ́yà àmì ìlẹ̀lẹ́yìn ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun yóò fi hàn yàtọ̀ sí òwú dúdú ní ìgbà tí àlùfáàjà rí bá yọ fún ma òwú funfun hàn yàtọ̀ sí òwú dúdú òun náà ni pé títí tí àlùfáàjà rí òdodo fi yọ tí àlùfáàjà rí òdodo bá ti yọ ìmálẹ̀ ni tó jáde láti inú òkùnkùn ẹ gbọ́dọ̀ dá jíjẹ mímu ẹ gbọ́dọ̀ dá dúró ọ̀ràn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí tó bá ti mà wípé àlùfáàjà rí ti yọ kó dá jíjẹ àti mímu dúró kódà ṣáájú eléyìí ó ti yẹ ká ti dá jíjẹ àti mímu dúró kó tó di pé àlùfáàjà rè yọ lódiwọ̀n irú àkókò tá a lè lò láti ké bí ọgọ́ta àyà nínú alukur'an ìyẹn ní kéńgbà tó ní àlùfáàjà rè yọ láago márùn kọjá ìṣẹ́jú mẹ́sàn-án kéré ti dá gbogbo ìwáṣe pé ká máa jẹ́wọ́ ìgbà tá àlùfáàjà rí ń yọ nítorí pé tá a bá ní mọ̀ ṣe nǹkan lẹ́yìn àkókò báyìí tí wọ́n wá ń ṣe di gbèrígbèrí àkókò yẹn kò sí tàbí ṣùgbọ́n pé ọbẹ̀ sínú rẹ̀ ń jọ kan náà ni. nígbà nàbì sallallahu alaihi wasallam sọ pé karra'i yar'a hawla al-hima yushiku an yarta'a fi. sọ wọn àti gbàgede kan bá wà torí kí wọ́n pa darandaran láṣẹ pé má daran wọnú gbàgede yìí o hmm. wọ́n á ní èmi ò ní daran wọnú ẹ̀ ṣùgbọ́n gbogbo àyíká abẹ ìbùdaran ni fèmí lọ́wọ́ tí ní gbogbo àyíká abẹ ló ti máa daran ẹ̀ràn padà wọnú ọgbà hmm. wàhálà ó sì ṣẹlẹ̀ Hmm. sòyúrú rẹ náà hmm. lẹni tí ń jẹun wọ ìgbà tí àlùfájàrí fẹ́ yọ hmm. kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ ṣẹlẹ̀ tó ṣe pé yọ padà jẹun wọ ìgbà tí àlùfájàrí yọ tó bá yẹ kó bá mà dájú sáká pé ìgbà tí àlùfájàrí yọ ni pẹ̀lú àmì àti ìpèpè fún sọ̀dá onítìyẹn wa kọ̀ láti dájú jẹ nínú rẹ̀ dúró kó tó di pé àlùfájàrí yọ ọ̀hún àmọ́ àmọ́ ìjẹun ọ̀gbà tí àlùfájàrí yọ kó gbàgbé ẹ̀ pòun ní sèyàmù lọ́jọ́ yẹn o wàá wá sírò iye ọjọ́ tó fi ṣe báwọn wàá san padà lẹ́yìn ìgbà tí Ramadan bá tán ọlọ́run má jẹ́ ká fi àmọ̀ kan ká fi hàn ara wa léèmà. sọ̀rọ̀ kó o fẹ̀sìn lásìkò ẹ̀sìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ náà lọ́nà fi pọ́ láṣẹ kí ẹ ṣe pé kí wọn kàn máa gbára gbóná fìyà jẹra rẹ̀ lásán kàn máa gbára dálẹ̀ láì jẹ́ pé ọgbà ládàá hmm. sọ eléyìí jọba. jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà àti ẹbí kò wọlé sí ìbèrè ìbèrè kan àbí kejì lórí ètò ẹ lóòkọ yìí o wàlẹ́yìn sálámù rahmatulah ó kọ́ lórúkọ mi kò sábà nǹkan lẹ́yìn máa tó kéré lóde náà fún mi. ìbéèrè yín màmá. mo fi iná kó múra bí o. ẹ ṣeun. yóò bá wa láyọ̀ ẹ. àmìnà. èmi rẹ̀ bàbá rẹ̀ ni wọ́n dùn fún wa. àmìnà kò ń fẹ́. gbogbo tá a ti gbọ́ lẹ́nu nínú ọdún ìyẹn ló ń gbé fún wa parẹ́ ní ayé rẹ̀ kọ̀ọ̀kan wa. ìbéèrè tó jẹ́ bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ النبي صلى الله عليه وآله وسلم قل وبالك في الاستنشاق إلا أن تقوم صائما أن تبقى في الصوم سمنا ولا أنا فاسم دادا àfi tó bá yẹ kó yẹn máa ń ṣe sòyàm ètò túmọ̀ sí pé tí omi bá ti lè yọ tó yọ gbọ́rọ́ tó bọ́ sí yẹn lọ́nà fún ó ṣe àkóbá fún sòyàm yẹn a sì mọ̀ pé omi kínkínní tó fẹ́ sí yẹn lọ́nà fún gbọ̀nà pa fa omi símú.

nígbà tó bá di pé òun wọ̀ta sínú ká máa lo oògùn sí ti ń ṣe wá. ìṣèkùnlá ìrìn ẹ̀lọ́ ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókèrè láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáláyé yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tá à ń bẹ ní nàìjíríà pátákó ń zero nine zero five one six four five four three eight hello. hello ẹ̀lọ́ ìyá kò jáde lọ́dọ̀ wọn náà ẹ̀lọ́ kọ́ ní o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kọ́ ibẹ̀ sí ń pè. ó sọ mi dàrúbù láti oko. ìbéèrè yìí. ẹ̀rí ọ̀rá ọ̀kọ́ ni pé arábìnrin ọ̀ṣẹ́ kì í nípa lọ́gbẹ́ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ sí ẹlẹ́rìn ọ̀nàmẹ́ká jùbú pé káwọn ọ̀gbìn kò rán tó wọn fẹ́ dá àwọn àrẹ́bí agbáni. pé ká ṣe rí ni ọlọ́run fẹ́ kí wọ́n lọ bèèrè wá. kí lè fẹ́ bèrè gangan bẹ́ẹ̀. máa ń pé ó ń pé àwọn màlẹ́kà wọn kọ̀ torí ọ̀gbìn pé pé nítorí ilẹ̀ wípé wọn gbọ́ ju ohun pé àwọn ọmọ ẹ̀rọ ẹ̀rọ mọ̀ sára wọn ni. lọ́wọ́ pé wọ́n ní pé àwọn màlẹ́kà ló kọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run tó ọjà àti wọnyí. àkọ́kọ́ yẹn náà tó mọ̀ pa àlọ́lẹ̀ gbọ́ torí olóògbé takura wọn aláwọ̀ <laughs> bá sọ nípa màláìka ó ní láyà àsùn ọlọ́hàn náà àmọ̀ràn ọ̀yẹ̀ fàálù náà má yóò mọ̀rùn wọ́n yẹ takọ lọ nípa tó bá fi pa wọn láti rìn kọ́ ẹni tí bá ní kí wọ́n ṣe gan ni wọ́n máa ṣe. aláwọ̀ hmm. tó sọ nínú àyà mi ó ní láyà ìsìdọ̀kọ̀ náà hùwẹ̀ kọ́wùl wọ̀hún bẹ́ẹ̀ màláìka kì í wí kọ́lọ́run tó sọ̀rọ̀ hmm. àṣẹ ọlọ́run ni wọ́n máa fi ṣiṣẹ́ wọ́n máa fi ṣe wà o. Hmm. ẹ bí wọ́n bá sọ fún yín wọ́n pè tán fún yín pé ọlọ́run ní ká màláìka lọ bù ìpẹ́ wá àwọn màláìka lọ wá rán àwọn màláìka wá débẹ̀ àbá àwọn màláìka láwọn lọ àbẹ́ ìgbọ́rọ̀ mbẹ́ mhm. láwọn ọ̀yọ́ wọn bá nígbà wọn débẹ̀ ìpẹ́ náà tún rẹ ọ̀ràn rí dáhùn èèyàn àbẹ́ pé tán bá ẹ̀dá tó pé tán bá fòun dá yọ ọmọ ṣẹlẹ̀ ọ̀sán pépè máa ń tọ́pa mọ́ mi àní kò sí kankan hmm. tó tó tó tẹ́nìkan nímọ̀ nípa rẹ̀ nípa tọ́pa mọ́ hmm. hmm. bẹ́ẹ̀ ni sọ́mà nìkan náà bẹ àbílẹ̀ ọ̀nà nìkan lọ́mà wọ́n máa gbà náà ṣé nǹkan sẹ́ńtẹ̀ ń bẹ tó lè rẹ rí mọ́ màláìka lọ tó mú màláìka méjì sí ọ lọ. kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ bóyá èèyàn ni wọ́n ẹ tó dá ìyàwó ẹ ti rán ìyànú àlọ́ pèsè ẹ̀kọ́ wa torí ẹ̀ gbogbo àlọ́ kọ́lẹ̀ hmm. ẹ̀sìn tiwa ẹ̀sìn tiwa kọ̀rọ̀ á O wọn àwọn àlàyé tẹ̀lé láti rí inú àkọ̀rọ̀ á àti súnà ẹ̀ pàtì ìwé ìjọba sílẹ̀. hello. salamu aleykum. aleykum salaam wa rahmatulah orúkọ ni yẹn ti ń pè o. orúkọ mi àjùmọ̀tì àti olóyún àdúgbò. náà. ìbéèrè mi ń lọ ẹni tó fẹ́ yóò pàtó sí fóònù hmm. ó sì ní ọ̀rá di ọmọ mẹ́ta bàbá sì pè é àtìyá ó jẹ́ àwọn márùn-ún ẹni yẹn ni for a couple wey wọ́n ta gàrí ní six thousand five hundred. hello hello sọ́ni o waaleykum salaam wa rahmatullahi wa barakatuh kọ́ ń jẹ́ tí ń pè o. ìlànà pàlọ́ mi àbí láti Ogun State. ìbéèrè yìí naam ní during this ramadan afa kan wà tí ẹ pé wọ́n ń confuse wọn so wọ́n á ní kí n béèrè àwọn nǹkan tó ń sọ nígbà tó ń ṣe tọ̀ kí ni ẹ béèrè náà mhm. wọ́n sọ wípé náà wọ́n sọ wípé ọlọ́run wọ́n kà ń túkúrá ní pé ọlọ́run sọ pé àwa àkọlé àwa ní ibi tí láyé sọ̀bá hàdì ìṣàjà ọ̀ wọ́n tún mú ẹ̀rí wá nínú sọ́dọ̀tò tó ha ìdọ́lọ́ ti ń sọ pé fọwọ́ sọ fà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ mọ́ àbí wọ́n tà ń sọ gbogbo ẹ̀ wọ́n tà ìwọ́n lẹ́yìn ní gbogbo ẹ̀ àkọ́gbọ̀tọ̀ wá fẹ́ yé mi mọ́ ọmọ tó english wa láti fi. kí wọ́n bẹ fẹ́ fàyọ̀ gangan báyìí. àtìkí ni òdodo tó wà ń bẹ̀ nǹkan tí mo fẹ́ fà lọ. alhamdulilayi òdodo ọ̀pamọ́ àti káwọn olódò ọ̀pọ̀ nítorí pé ní tí wọ́n pè lódodo ọ̀pamọ́ ń ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn tí ìyanu tó lọ sọ nípa ẹ̀sìn Islam ló máa ń parẹ́ hmm. nítorí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam yẹn tó kó bùkátà láti gbalẹ̀ kí ó lọ so ẹni tí ọ̀nà ẹ̀sìn tó lóun fẹ́ kó àwọn èèyàn lẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n yóò sì wọn lọ́nà wọn hmm. so ẹni tó sọ pé Ọlọ́run pa Adam àti Hawa ò láṣẹ hmm. ike kí wọ́n má sùn mọ́gi kan kí wọ́n má jẹ́ ẹnu rẹ̀ àwọn á ní Hawa'u yẹn àyí pé igi gangan kọ́lọ́ náà sọ pé kọ́ máa hmm. igi yẹn ní Hawa tó náà náà <laughs> onídìí bá yọra lórí tó lòdò bá sọ hmm. ẹ̀yin gbìyànjú láti gbẹ́sìn yín lẹ́nu àwọn olùmọ̀ nípa ẹ̀sìn hmm. ẹni tí sọ̀sọ́kù sọ sóhun fokùn bọ̀ yín lọ́rùn tó sọ̀rọ̀ wa ní kọ́fíìsì yẹn lẹ́kọ́fíìsì ara yìí hmm. wọ́n ti mọ ẹ lọ́sọ̀kúsọ̀ yóò wá tó mọ gbọ́rọ̀ rẹ̀. Hmm àwọn olùmẹ̀sìn islam wọ́n fẹ́ wọn kù ní níbi tí wọ́n pọ̀ dé láyé yìí báyìí. ní gbogbo abẹ́kúta yín bẹ́ẹ̀ àwọn olùmọ̀kúnlẹ̀ tó yẹ kí wọ́n máa nípa ẹ̀sìn ọlọ́ọ̀ wọ́n máa ẹ̀sìn ọlọ́ọ̀ tó yẹ kí a máa lórí àkìtàbù ọ̀sánná tí wọ́n iṣẹ́ yẹn jẹ́ tí wọ́n gba tèèyàn jẹ́. dàgẹ́lẹ̀ hmm. wọn wá dé ní tẹ́ríkà tó ń sọ̀sọ̀ kù sọ. ara ní dàní láàmú ń kọ̀ǹfìsì ẹlẹ́fẹ́ sọkúsọ ìsọkúsọ náà ló wọ́n mọ̀ sọ torí tẹ́wọ̀n bá ti mọ kíkẹ́ ló tún kù ìsọkúsọ ló kù tí ọlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ <laughs> abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ bá fi mọ̀ nà kó náà tiẹ̀ nímọ̀ gidi kó fi lè máa bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ náà ní jókòó síwájú hmm. àwọn èèyàn rẹ̀ táwọn wò pé ibi tó bá wọ máa dà wá lọ hmm. so torí di olówó ọlọ́kọ́jẹ́ káwéwọ́ rẹ̀ náà gbọ́n táwọn náà gbọ́ virus tí Hello. Ọkọ̀ yìí. Wàlẹ́yìn sọ́lá wa ṣùgbọ́n ọkọ̀ yìí ọdún pè. Yusuf ní láti òkè àánú. Ìbéèrè yín. Ẹ ẹni tí ó gbà wẹ̀ tí wàá parọ́ láàrin ó àmọ́ tí wàá yẹn pa ọ wá tó kù tó ìwà rọtẹrí yẹn wọ dára ńlá ni ẹ sì rí i pé yorùbá náà sọ̀rọ̀ ní yorùbá náà ní àgbà fún gbogbo àwọn ọ̀wẹ̀sẹ̀ yòókù hmm. ẹ̀yin ìfẹ́ tó máa ń polówó jalè ẹni tí ń purọ́ ó lè fẹ̀wọ̀ ó lè ṣe zìnà ó lè fọ́lé ó lè ṣe gbogbo torí pé irú ẹyọ kan tó pa òun gbà tí wọ́n bá kà mọ́ yóò purọ́ mẹ́wàá láti tún dáàbò bo ara rẹ̀ tó nítorí délé yìí ó dín ládàra rẹ̀ kù ní àmọ́ kò gbà sòyàmù rẹ̀ jẹ́ tó ń ti pé èèyàn lè máa purọ́ èèyàn lè máa ṣe ké èèyàn lè máa ṣe àwọn wà pálapàla yẹn kó fi wá padà já sí pé òun ò ní ládà kankan má tí ó gbà lórí sòyàmù rẹ̀ ju pé ń gbára gbóná lọ hmm. ṣùgbọ́n àní ní kò san padà. Hmm. anabi sallallahu alayhi wa sallam ni man lam yada' qawla az-zuri wala 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké sísọ tí ó bá fi sílẹ̀ ọ̀rọ̀ èké lílò tí ó bá fi sílẹ̀ tọ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa òní bùkátà sí kọ ọmọ jẹun kọ ọmọ mọ mi hmm. sọmọ wùlẹ dára rẹ láàmú kankan. ṣòṣùgbọ́n àní ní kò san padà àánú ìlà tó lò hello. salaam aleykum. aleykum mm. salaam. abdulaziz lásìkò yìí. ìbéèrè yín. ìbéèrè mi lọ báyìí. ẹni tí ìyá rẹ̀ wà láyé tí ò ní báwo ni wọ́n ti fẹ́ ṣe pẹ̀lú yẹn yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ ní ìbéèrè nìyẹn. àbá ọmọ yẹn ìyá yẹn ní láyé ni wọ́n máa yọ sàkáàtì fífi orí ìyá wọn. alhamdulilayi tí ìyá wa bá lówó tó ṣe pé wọ́n fi lè yọ fúnra wọn àwọn náà dá yọ fúnra wọn àwọn tó bá sì pé ẹ̀yin lẹ ń tọ́jú ìyá ẹ̀yin lẹ ń pèsè jíjẹ mímu fún ìyá yín bẹ́ẹ̀ ni tó ṣe ń pèsè jíjẹ mímu náà lẹ́tùn yọ zakato fẹ́tẹ̀lẹ̀ wọn máa ti nígbà tẹ̀ bá fẹ́ yọ. nínú ìbéèrè tó síwájú lẹ́ẹ̀kan mo fẹ́ tún fi kún pé bá ti ṣe wá mọ̀ pa burú ni àìdá ni pé ká máa purọ́ nígbà tá à ń sọ ṣe hmm. aburú rọ́ọ̀sì títí láéláé ní gbogbo ọjọ́ ayé náà hmm. ẹ o mùsùlùmí ìparọ́ o hmm. bọ́rọ̀ bá ti ṣe rí sọ o mùsùlùmí yìí ṣe ẹni tó ṣe ọmọ pé dúdú funfun o funfun ní dúdú o nítorí tẹ rí yẹn ó lè ta láàrin ìṣẹ́jú mẹ́ta ṣùgbọ́n àdínkù ló máa ń jẹ́ mọ́ ẹni tí bá ń pa lọ́wọ́ so kò ní ìpadà bọ́ kálé orí ibú náà ní sì máa kó bẹ́ẹ̀ ni tí bá ń pa ẹ jẹ́ ká fi òdodo ká fi kọ́ra ẹ má parọ́ ẹ má parọ́ ẹ má dọ̀tí ahọ́n yín pẹ̀lú rọ́ ẹ má dọ̀tí ahọ́n yín pẹ̀lú rọ́ ẹ rí rọ́ pípa àwọn dàbí ọ̀rọ̀ Yorùbá ni tó ní ọjà fífi là pé ni ọjọ́ kan ṣoṣo ló máa níyì máa so ǹjẹ́ ká máa ti járọ yín dáńtí ni pé purọ́ ni ẹ ṣubú dànù ni kódà bí ìrìnàjò baálé gbogbo ìlú tí bá ń purọ́ kò níyì mọ́ lójú aráàlú bẹ́ẹ̀ náà ni kí wọn bá fi jẹ́ pé ìwọ ni bàbá mọ́gàjì agboolé yín tọ́jú pé ọ tiẹ̀ bọ̀ bẹ́ẹ̀ bá tún ní àwùjọ máa ń pẹ́ sí lo ó tún jẹ́ òkúrọ̀ wàláhì òkúta bọ̀ torí ẹ̀ ẹ́ jẹ́ ká fi òdodo ká fi kọ́ra hmm. ara ẹ̀kọ́ tó sì Islam fẹ́ kọ̀ wá ni hmm. má parọ́ má ṣe báyìí má ṣe báyìí gbogbo ẹni Ramadan ṣé yóò bọ̀ ká ẹ̀yìn Ramadan àbí Ramadan bá tán kọ́kọ́ mú gbogbo dáadáa rẹ̀ kọ́ máa kó lọ hmm. torí ìyẹn abú lẹni tí èsì náà àfi nínú oṣù Ramadan tó ìyẹn abú lẹni tí ò ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ àfi nínú oṣù Ramadan Ramadan náà tán tó gbẹ́nu agbami rẹ̀ wọ́n ti ẹ̀ ní Ramadan ò tí ì tẹlifíṣàn tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹni tí ń fi gbó sínú. ìgbófa ẹni tí ń sínú lẹ́yìn gbogbo ẹni tó ti kóró látàárọ̀ ọwọ́ adi òórùn wọ̀ àwọn amúgbó àbẹ́ ìsìn lọ́ọ́ mu tí búkọ ọlọ́tí wọ́n tún bá bàbá ọ̀daràn ìwọ tó ti jẹun látàárọ̀ tó ti ṣe kí wọ́n tún wọ́n pọ́ tí lọ́ọ́ máa mu kí lọ́ọ́ fi àjẹrà rẹ̀ sí. Mm. àbọ̀ so wọ́n bámbúkà àwọn tí ń bá ṣàgbèrè nígbà tásìkò sínú tó ó ní tó ń fẹ́ fi sínú ni ó ti sanwó lásán án lẹ̀ ah, ọlọ́run dákun ṣàánú wa. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí ó lu jábí náà tí a fi ń wọlé béèrè ìbéèrè kan àbí kejì ní orí ètò ìbákan náà ẹ nọ́mbà ìpele mọ dára pé wọn ní ìkànnì ojú ìwé omi wọ Facebook ẹ máa fi ọládùn mi gbèrò ẹ máa rú abí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kékeré ẹ lọ́wọ́. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹdín pè. abdullahi ní ṣe láti lè rí. ìbéèrè yìí. èmi ń bí ṣáìsì ìwọ́n tí bá káà méjì èmi ka èèyàn wá ní ọ̀sán èèyàn wá létí pé ètò ọkà méjì èèyàn sì wá tó dìde kí kí bá ní èèyàn ṣe é. alhamdulilayi yóò ṣe dandan kó lè sọ láti lọ ìṣá gbogbo sọ láti tá n bá ń ṣe ọlọ́run lẹ́dàá wa ní ká gbàgbé tẹ̀síábùdù alákọ̀ọ́kọ́ la ṣe bíi kápẹ́ sọ̀láàtò gbọ́hùr sọ̀láàtò làásù magrib tàbí ẹ̀ṣá àwọn àti lérò pé tẹ̀síábùdù alákejì ni. làbá fẹ́ dẹnu lé sálámù pé àṣà làbá rántí pé à ìjókòó àkọ́kọ́ lélẹ́yìn á dìde lẹ́ẹ̀kan náà á dìde láti mú rákà méjì tó kù à àbí rákà ẹ̀yọ̀kan tó bá tó bá ké ni nígbà tá a bá wá ṣe bẹ́ẹ̀ á sì tashahhud á tàbá tí tán látún asálámù omi fún ti ìgbàgbé eléyìí tó ṣẹlẹ̀ o ìgbàgbé ọlọ́run ti dá wa o hmm. bàbá ńlá wa ádámù alayhi salam kọ́kọ́ ẹni tó kọ́ gbàgbé ó gbàgbé pẹ́lú wọn bá ọ̀pọ̀ ńlá ṣe pé kò ń sí igi kan nínú hmm. igi ni kò sí hmm. gi. jẹ́wọ́ àjẹ́ pé obìnrin lọ́gbà lérò lọ́wọ́ bí ìtukùtù tí ẹnìkan béèrè lẹ́ẹ̀kan tó ń tú fáwọn ẹni tó ṣe kó wọn dá nǹkan mà ọ̀rọ̀ á ní àwa òlọ́lọ́ ní kí wọ́n jìnà sí àwa ò náà jìnà fúnra rẹ̀ ni ó láti fẹ́ yọ ara kó lára ara tára ó fi sáfara subhanallah ọlọ́run ní kí wọ́n jìnà sí igi kan ṣùgbọ́n nínú ìmọ̀ àwọn ọ̀mọ́gi yẹn pàtó asọpọlọ ni kí wọn jìnnà sí igi kan pàtó táwọn ọmọ torí ẹ wọn àti gbọ́dọ̀ súnmọ́ á ń bọ̀sibọ̀si pé wọ́n jẹ́ ń bẹ̀. síbẹ̀ mọ̀ kí ṣe ìpọ́n ní ọlọ́run ti ṣàlàyé fún alẹ́fọ̀síwọ́rọ́ náà Kùránì ó bẹ̀rẹ̀ sí ní táwọn ó bẹ̀rẹ̀ sí ní gbáwájú gbẹ̀yìn ó fi ń sọ fún wọn pé igi yẹn igi àjẹsẹ̀ nìyí hmm. igi téèyàn fi máa bẹ̀ láíláí nìyí téèyàn ò fi ní kú rárá rárá rárá tí ọmọ èèyàn kúkú fẹ́ràn ká máa bẹ́ mọ̀ kí ọ̀rọ̀ wa kọ́ so igbadun táwọn arí lálùjá mọ̀ yẹn ní mi fi sọ wọn lójú kòkòrò kó lè so dé tó ń tọ́ wa tó fi wá tó fi wá ní ká ọ̀rọ̀ ọlọ́run ká gbọ́ sọ ilẹ̀ yẹn ọmọ ọlọ́run bá padà pa yín bọ̀ ráyá ẹ̀mí padà sí má ló ṣe ní kí ẹ má jẹ nínú igi àjẹsẹ̀mí torí ẹ̀ nínú ìmọ̀ àwọn ò sọ pé igi yá ni o igi òrókò ni o hmm. ìbẹ́pẹ tí ẹ ní o hmm. máńgò ni o kaṣú ni o Allahu a'lam hmm. gbogbo afọ́ntẹ́ sí ìtọ́ tó wá ń sọ fún ọmọ tí wàá pé jíbá ipa tó ẹ pé nǹkan sọ àsọdà ni òní tó máa kọ̀ bọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó rí pé ká mọ orúkọ gíun èésùn lọ pàtàkì bíi ká mọ àṣẹ tó ń fi pa bàbá ńlá wa tí bàbá ńlá wa takò. Hmm. so eléyìí túmọ̀ sí wípé ní ìgbà tí bàbá ńlá wa yìí ìgbàgbé ló ṣe nígbà tí ṣètọ́ni tó tún rí ìyàwó tàn jẹ hmm. àbẹ́ rí nǹkan bẹ̀ ó rí ìyàwó tàn jẹ pé jájẹ́ nùgì yìí èyí tí ń ṣe nà sí àfúnwá yìí báyìí kò lè jẹ́ pé ń ṣàṣọ̀dánù hmm. ìwọ̀n àmọ́ nà sí àtọ́wà lẹ́nu àṣetọ́ni èyí tí ò rí ṣe fúnra ara rẹ̀ ò rí ṣe fúnra ara rẹ̀ ṣòwò wá jẹ́ pẹ́ lómi ló ṣe fún àwọn olùmọ́ni òfin nù hmm. tẹ́nìkan bá jẹ́ pé òun kùnà láti gbọ̀nà tó dáa tí fi yẹ̀yàn sòkè sí ẹni orí rẹ̀ ló ti wá yẹ kápá ń gbọ́ nàṣíà nàṣíà kí lọ fẹ́ gbọ́ lẹ́nu ọ̀daràn ó ń bá mọ nàṣíà sì kì í tún tara rẹ̀ sí. Hmm. torí de náà ṣe tọ́nù sínú ẹni tó lè wá síyàn lọ́nà tí wọ́n wá dẹnu lẹ̀ fún tí wọ́n máa fọ́ ọ lọ nǹkan ṣe tọ́nù ti sọ náà níjọ́ gbẹ̀ndà òkè yá ma wípé kí ni mo ṣe fún wọn kà pé yín lẹ bá dá mi lọ ẹyìn ọgbọ pọlọ ara yín sọ̀rọ̀ ta lẹni náà tó ṣe pé mo fi okùn sí lọ́rùn à ń bọ̀ sí bọ́ sẹ́kẹ́sẹ́kẹ́ hmm, hmm. àti bí wọn kà pé yín náà ní kí ló ń bọ̀ lẹ́yìn fọpọlọ ẹ̀dá kùn tíṣe ṣètọ́nù tún á máa jẹyàn lérí tí ó tún máa jarí ọ̀rọ̀ lórí èèyàn sí ẹ̀gbọ́n ni subhanallah tó ń torí di eléyìí báyìí àṣetọ́ni òun ló tan bàbá ńlá ajẹ tó fi jẹ́nu igi tọ́lọ́wọ́n bá ní kó máa jẹ ìyàwó náà jẹ́nu rẹ̀ kọlọ̀ ọ̀bẹ lẹ́dàá ó tó wá fi òwò wọn hàn wá. Hmm. torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n àlàyé jẹ́ nà ọlọ́run ọba ó da ìmọ̀lẹ́bù wọn lára ẹ̀kíní kejì wọn ò rí òwò ẹnì kejì rẹ̀. so wọn àti tí wọ́n ṣe sáàsì ọlọ́run ẹ wàá gbà báyìí. Hmm. so àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́ rí ni pé kálukú rí òwò ẹnì kejì. Hmm. so ìbẹ̀rẹ̀ náà ti wá ní ẹ̀jáde kó láyé jẹ́ so ẹ máa lọ wá sọ báyìí tẹ́ẹ̀fì sira yín lára ní ìṣẹ́ tí wàá délé bó o ọ̀jẹ́ bàbá ńlá wa lọ́kọ́kọ́ gbàgbé ìgbàgbé gbọ́dọ̀ ṣe gbogbo àwọn ọmọ rẹ náà ni wọ́n hmm. torí ní gbàgbé rárá wọ́n fẹ́ di màláìkà ni a hmm, hmm. fẹ́ di màláìkà ni. àkọlọ mi ó ṣàpù títí kò yọ ṣàpù ẹnu tó ṣe kò ṣàpù máa ń náà ni. bí wọ́n àlè sọlá yẹn bá ti subhanallah gbàdá ti subhanallah anábì padà mm. àtànàbì wa padà ó sàtúnṣọ láti yẹn ṣe àti wàá parí lọ́wọ́ ní ẹ̀yìn ìyẹn o innama ana basharun mithlukum ènìyàn gẹ́gẹ́ bíi tiyín lèmi náà jẹ́ o ansa kama tansaun èmi a máa gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe máa ń gbàgbé fa idha nasitu fatakiruni tó o bá ti rí i pé mo gbàgbé ara mi létí hmm. subhanallah ọ̀gá wa ni hmm. ó ní èèyàn gẹ́gẹ́ bíi tìǹbù náà èmi náà máa ń gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa ń gbàgbé tí mo bá ti gbàgbé ara mi létí torí irú ìbéèrè ṣe bẹ́ẹ̀ ni ẹ rí i pé ó ṣòro kí n kọ́ máa fijọ́ kan gbàgbé hmm. yóò ṣẹlẹ̀ náà ni ẹ̀rọ akọ́lẹ̀ máàmù tí ń ti lè gbàgbé jù ẹ̀yin máàmù tẹ̀yìn gbàgbé rárá ẹ̀ wá gbalẹ̀ máàmù má lọ́wọ́ kádẹ́yìn náà wò fóṣù kankari tó lè jẹ́ o ti ṣe jẹ́. náà jazakumullahu khairan ya sheikh. hello. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. wa aleykum salaam ló fún àwọn ìgbìmọ̀ wa. ẹ ṣe o. ìbéèrè tó mi fẹ́ béèrè ni pé ẹ dákun sí ìdílé tó ń bẹ fún àwọn tó bá ṣe àdéhùn sí òun ṣe. ìjìyà tó ń bẹ fún àwọn tó ń ṣàlẹ̀ ìjọ àmúṣe náà. alhamdulilá òfin ọlọ́run dá lórí pé gbogbo àdéhùn tẹ bá ṣe ẹmúṣẹ hmm. kí ló dé nítorí kọ́nà ó ṣèbéèrè nípa rẹ̀ tó bá di jọ́gbìn wàyí o eh, ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ẹ̀mọ́ pé gbogbo nǹkan tá a bá ti ní lè ṣe tí ò lè ṣe kí a màánú kódà nǹkan dáadáa tẹ́ fẹ́ ṣe gan ẹ mọ̀ sí ṣe tọ́lọ́mùbá ti ní kágbára yẹn ọ̀ka ẹjọ́ jẹ́ nǹkan tẹ́ fi jọ ẹni tẹ́ ṣe dáadáa yẹn fún lójú pé a ẹ sọ pé ẹ ṣe lé ìtẹ́lẹ̀ fún mi kà náà ṣe eléyìí gan ló yín yàtọ̀ sí ká ti jánu ká fánu ká pánu lórí pé màá ṣe nígbà tó di àsìkò tó dá ò lè ṣe nǹkan kan àwọn àmọ́ dá lọ́sàn-án bí ẹ̀ ẹdí ọlọ́ni yẹ ẹ̀ ṣe àmọ́tà àwọn ọ̀daràn kọ́ yọ yẹ inú ìjọba sì tẹ̀ inú aburú tó wà fún kásádùn ká má musẹ́ òun náà ni pé yìí máa ń sọ̀yìn àdì múnáfìkì ni ọlọ́run dákun má ṣe wá múnáfìkì. àmín àmín. Wàlẹ́yìn Sọ́lámù Rọ́ṣùtìlá, ó gbọ́ yẹ ní ń gbé o. Orúkọ mi àgbà náà máa bí lọ́la. Ẹ bá agbóhùn sókè díẹ̀ sí kí n béèrè yín. Ìbéèrè mi aláwọ̀ ọ̀sán. Ó gbìyànjú sí àwọn ọ̀pọ̀ ibi sí àwọn tí wọ́n ṣe lọ́sọ̀mù orí kan àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n ṣe kí ni. wọ́n ṣe nǹkan ọmọ orúkọ sí lọ́wọ́. ó tọ̀. mi ò kó dáa lọ. o ti yé ẹ kéjì. béèrè ẹlẹ́ẹ̀kejì. ojú ìsàmù pẹ̀lú sí àwọn akẹ́kọ̀ọ́ tó wọ́n títì wọn. ọmọ ọ̀sẹ̀ ẹ̀yẹ fún ẹ̀ka ti lé ní. alhamdulilayi ẹni ìhàwọ̀ ní islam kọ sí àwọn tó máa ń jẹ owó ọmọ òrukàn níjà àbòsí ìhà tí islam kọ sí wọn ni pé iná ni wọn ń jẹ sínú. ọlọ́ni iná lẹ́bí iná yàkóró na àmúwá lẹ́lẹ́ tá a máa wọ́lì bá. iná máa yàkóró na fi bọ̀pọ̀ ní ìnáwó wọ́n sẹ̀yọ̀ fúláwù ní sàáyìrọ̀. ọlọ́ni àwọn ẹni tí ń jẹ́ wọ́n ọmọ òrukàn níjà àbòsí iná ni wọ́n ń jẹ sínú wọn o. Hmm. wọ́n sì tún wọ́n náà eléjòfẹ́ tọba di lọ́la gbẹ̀ndà kìyàmù látàrí bí iná lè ń jẹ sínú o hmm. ẹ tún wá wọnú tọba di lọ́la gbẹ̀ndà kìyàmù tó hmm. o sáré pé èèyàn ti jẹjẹ kújẹ báyìí hmm. èèyàn lè dẹ́jú ilẹ̀ kọ́ máa dáná ní èèyàn ò sì lè máa ń nàkọ́ lọ ṣiṣẹ́ tí ó padà mú dèrò ná ń bọ̀ bá di lọ́la gbẹ̀ndà kìyàmù iná le púpọ̀ èèyàn ò sì gbọdọ̀ jẹ́ kó nílà ka ìkọ́ wa jẹ́ pé ibi tí ó ti wọ ara rẹ̀ bọ́ sínú iná iná ni ó máa rìn torí ẹ̀ já bẹ̀rù ọlọ́run rẹ̀ ló wa. أقرنت يا معي أقرنت يا ليرو قل وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا والله الله يعني كان وانا بيقول سيسي كان وانا كان وانا فما كي كي كي لن يعوان eru sì máa gba wọ́n lórí àwọn ọmọ yìí pé bóun ó sì bá wọn sọrọ àwọn ọmọ yìí sí ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ kéékèèké tẹ̀yin náà já lámòjútó lórí dúkìá wọn lónìí hmm. torí pé irú gbá tẹ̀yin bá fi omi kà náà fi san fún yín hmm. ìwọ bàbá kà ìwà àǹtí ọ̀daràn ti torí pé ọmọ ọmọ rẹ kú àwọn ọmọ tó ìwọ́n á dáwọ́ tẹ gbogbo dúkìá ń jẹ́ nítorí pé ọmọ yín ló fowó lẹ̀ bó bá jọ ọmọ yín sì ṣe bàbá àwọn ọmọ eléyìí. torí ẹ bákan náà làǹtí bọ̀dá àwọn ti torí pé àbúrò àwọn ló kú àbẹ́gbọ́n àwọn ló kú àwọn gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá ọmọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyàwó sì gbọ́dọ̀ wí wọ́n ní àbí ẹlẹ́kọ̀ọ́ ń polówó fẹ̀yìn náà ọ̀fẹ́ lọ bá bọ̀dá àwọn níbi tó wà lọ́hùn so àwọn ọ̀dájú olè wọ́n pọ̀ bàjẹ́ láwọn àwùjọ mi nítorí pé àwọn ń ti wọn olè burúkú ni wọn àwọn sọpọ mọ ọmọ gbójúlógún ni ní ti ń béèrè ogún bàbá rẹ̀ torí ẹ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ máa béèrè ogún bàbá rẹ̀ sí táwọn máa tọ́jú rẹ̀ ni hmm. ojú ló ń gbé lógún ẹnu lọ́yẹ kó gbélé hmm. ẹ̀yin dẹ́yẹ kẹ́ gbójúlé kẹ́ mọ́ gbẹnulé ẹ̀yin ti gbẹnulé ẹ̀yin ti gbẹnulé ẹ̀yin gangan ló lè akérèmọkùnmọ̀ wá ọ̀yẹ́ká lọ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa. owó jẹ́ pé tẹ́ bá kọ ẹ̀ ní kó lọ́ọ̀bì kan inú adé tó fi jẹ́ pé fẹ́ jẹ́ owó ọmọ ọlọ́mọ níjẹ́ àbòsí ọ̀nà tí ó tara ń pè lọ́mọ òrukàn wọn náà lọ́mọ tí bàbá rẹ̀ bá kú ṣáájú kó tó di bàlágà ọmọ tí ò tí bàlágà tí bàbá rẹ̀ fi kú ọ̀nà ń pè lọ́mọ òrukàn àwọn eléyìí dandan dandan ẹ gbọ́dọ̀ sọ dúkìá wọn ẹ gbọ́dọ̀ jẹ́ kí omi gbígbóná kọ́ dàpọ̀ ti ẹ tọ́jú wọn bẹ́ẹ̀ bá lówó tẹ́yìn fi lè tọ́jú wọn lápò ara yín gan wọ́n bá pé ní owó wọn lẹ́bàá ti máa tọ́jú wọn ẹ má mójú tí wọ́n ń bùkátà lọ lásìkò tẹ́ fẹ́ ṣètọ́jú yẹn ẹ sì gbọ́dọ̀ jẹ́ pé fowó yẹn náà gan lẹ̀ lórí pé kàn máa fi tọ́jú wọn lásán láì jẹ́ pé lámòjútó tó péye lórí owó yẹn kẹ́ ẹ dá síbi káràkátà kan eléyìí tó bí èrè àbí kẹ́ ẹ tiẹ̀ bá wọn fi ralé ralẹ̀ lọ́nà tó ṣe wípé owó yẹn ò ní padà wá pòórá hmm. àbí zakati gan kò ní padà jẹ́ tán ọ̀ràn èèyàn ló jẹ́ wíwẹ̀ tí máa ń mójútó ọmọ òrukàn kó ọlọ́run ọbẹ̀ lè wa ìhà tí islam kọ sínú. wọ́n ní tí hospital kan bá wá wà tó ẹ pé inú iṣẹ́ táwọn yàn láàyò òní ká máa bóbìnrin sẹ́yìn ìhàwọ̀ ní islam kọ sí ìhà tó kọ sí ni pé ilé iṣẹ́ àwọn ọ̀daràn mm. tí wọ́n ti ń dáràn nírú ọ̀sìpìtì yẹn hmm. sẹ́yìn mọ̀ pé fìyàn ọlọ́run ọba ó dá lórí pé haram oníka sẹ́yìn hmm. èèwọ̀ níka sẹ́yìn kódà kó ṣe pé yín ẹyẹ lóbìnrin bá ní tọ́yọ́ pé àgbèrè lọ́lọ́ ṣe panṣágà ni Islam ò tún gbà ká sẹ́ hmm. nítorí pé a kì í ṣẹ̀ṣẹ̀ fi pẹ̀sẹ̀ rẹ̀ òfin ọlọ́run ọba dá lórí pé gbogbo ẹni tó bá ṣẹ̀ ìtúbá ní òtúbá kì í ṣe pẹ̀sẹ̀ náà ló tún wá dá láti sọ pé ọ tí ọmọ báyìí sẹ́yìn àfikọ́jọ́ lé ọ̀daràn hmm. ilé ìwòsàn kọ́ lélẹ́yìn mọ́ ilé ìdásínilára ilé ìfikún tí ń ṣe ni ìlú lẹ́yìn ọ̀jẹ̀ ẹ̀yin náà sì mà ibi wọ́n ti máa sẹ́yìn tí wọ́n ti ń pa ọmọ ọmọ wọn nùyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà náà làwọn obìnrin náà làwọn náà máa jẹ́ kí wọ́n bá wọn sẹ́yìn táwọn náà tí wọ́n lọ tẹ̀mítẹ̀mí táwọn náà kú pẹ̀lú rẹ̀ torí ẹ̀ gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ẹjọ́ ká jìnnà sí gbogbo owó tẹ̀ máa ń ń pa ń bẹ̀ sẹ́rí tí wọ́n ti pè wọ ní nǹkan kan gbogbo owó tẹ̀yàn bá ń pa ń bẹ̀ kò lè jówó rere o sẹ́yìn náà tẹ̀ bá fowó ń tán ràn ẹ lè fi wo àrùn hmm. ẹ lè fi wo àárẹ̀ hmm. ọ̀rẹ́ kan lórí pé náà sọ̀yọ́ ń bi sàn yín jọ kan tẹ́ wọn pé ọ̀sibítù ah, yìí náà ti jẹ́ hmm. abẹ́ẹ̀ ah, ni nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dà ayé máa ń fàpèjúwe ẹ̀san burúkú tí ń retí ọ̀daràn hàn látàyé ńgbà mi kó tó di pọ́dà kìyàmù. jazakumullahu khairan ya sheikh Hello. Orúkọ mi bẹ̀rẹ̀ sí Orúkọ Ìbéèrè yín. Ìbéèrè tí fẹ́ béèrè nǹkan ẹnìkan ó ṣẹ̀ gbàgbé ó sínú tán mo wá rí sí mu sìgá mo wá ní ọtí bẹ́ẹ̀ lẹ̀sẹ̀ sínú ni lẹ́sẹ̀ mu sìgá ó ní àlùkò ánì ó ní kó lòdì sí pé téèyàn bá dáwẹ̀ tán tó sínú tó bá mu sìgá ẹ dákun mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ náà ìṣòro ní kò kò bá wẹ̀ jẹ́. alhamdulilayi ìbéèrè bá ń ṣe olódo lọ bá pàdé kódà nǹkan kan mọ̀ nípa ẹ̀sìn olódo gidigidi kódà nǹkan kan mọ̀ nípa ẹ̀sìn tó òbí tá a sì fi lè mọ́pin bá òdo tí máa ń dolódo láàmú náà ní kọ́ wa lè kí o ènìyàn ọgbọ́ ìsìlámù yìí rárá rárá. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. waaleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹtí ń pè o. tàbí kìíní pé láti olùkótó. náà ìbéèrè yìí. obìnrin tí ó bùkátà kí tí ó ṣẹnu ó wá bùkátà fọwọ́ ìwẹ̀. gálábà yẹn bó ni ṣé yóò fi irun rẹ̀ ni kó tó wẹ̀wẹ̀ bọ́ọ̀rù ṣe ṣe bọ́ọ̀rù ṣe ṣe rùn. àwọn ọrùn táwọn obìnrin máa ṣe tí wọ́n ti ń kúrun àbí ètò fi rọ́bà ti gbọ́ra wọn báyẹn. alhamdulilayi tó bá yẹ kí wọ́n bá fowó kó ni ìgbà wọn bá fi rọ́bà kó so tí ó sì fẹ́ wẹ̀ ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ hayab àbí ìwẹ̀ bímọ wọ́n tu gbogbo tí wọ́n dì máa ń pátá korongodo hmm. bẹ́ẹ̀ náà ní sì máa tu tó bá fẹ́ sàlù àlàjojúmọ́ hmm. nítorí pé òfin náà ń dá lórí pé kẹ́ fọwọ́ pa gbogbo orí yín hmm. òwúrọ̀ gbà tẹ́ ẹ fi di irun kò ní jẹ́ kí omi ọkàn gbogbo irun orí yín ṣòwò àwa níwẹ̀ ṣòwò tù ọ́ láwọn ràn lọ́wọ́ ṣòwò wá ló pé fi irun fún mi attachment èèwọ̀ ní lábẹ́ òfin ọlọ́run kí obìnrin mùsùlùmí ṣe attachment nítorí pé attachment pè fún làánà ọlọ́run pé obìnrin ò sì yẹ kó sin nǹkan tí ó fi rí làánà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa so wọ́n lè ṣe palmin ó ṣe jẹ́rì ó ṣe kínní gbogbo àwọn bíi tí wọ́n máa ń kóróró sórí yẹn so yóò dá mi sórí dáadáa yóò fọ́ gborí ó jẹ pé mi ọkàn gbogbo kíkíbi ẹ irun tó ṣe ọ bàjẹ́ àkọ́bàjẹ́ kẹ́sìn rẹ̀ mọ́ bàjẹ́ ni. Hmm. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six.

ní owó látara pé mò ń ìfẹ́ bá àwọn tí mo fẹ́ yọ fún mi ìfẹ́ báwọn decide ìwé oúnjẹ tó fẹ́ jẹ tí mo lè yọ pẹ̀lú owó tó yọ fún àwọn jẹ̀mọ́ alhamdulilayi ẹ ẹ rí i pé ọ̀nà tẹ́yìn gbẹ́bẹ̀rẹ̀ tí yín gbà ó tún yàtọ̀ ẹ̀yin ọ̀fẹ́ ti ṣáìdì fún àwọn ẹni tẹ́ fẹ́ yọ fún pé irú oúnjẹ ẹlẹ́jẹ̀ ń tú láàsì òfin aláàbò sọ pé oúnjẹ lẹ́yọ̀ ìsìláàmù hmm. náà sọ pé kẹ́ dísáìdì fún wa hmm. oúnjẹ tó bá wọ́pọ̀ láwùjọ yín hmm. inú rẹ̀ lẹ́ẹ̀tì yọ ẹ̀dá lẹ́ni tẹ́ yọ ráìsì fún láyé tí a sọ pé ráìsì ọ̀gbọ́n lẹ́jọ́ ni. ẹ̀hán ṣé nítorí tí eléyìí bá oúnjẹ náà lẹ́yọ̀ ẹ fi decision yẹn lẹ̀ fáwọn. so tẹ bá gbé ráìsì fún tó ṣe pé àmàlà ló wò ń jẹ yóò mọ bí ó sì lọ ta ráìsì tó fi rẹ̀ lù bọ̀. ọjọ́ ìbò ṣe jẹ ẹ má fún lówó. hello. wàhálà lẹ́yìn. ọ̀rẹ́ inú sọ́lá ń rọrùn sílẹ̀ ó gbọ́ ibi olóyè agbókọ̀ọ́pẹ́ jagun mọ̀lẹ́tẹ́ láti mọ̀lẹ́tẹ́ ìgbọ́mọ̀sẹ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá èèyàn kí bóyá mọ́gì àwa ọwọ́ ẹnìyẹn bá rákà méjì lọ bá àti kí rákà kan tó inú rákà méjì ẹgbẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì á sálámà ètò ìgbà táwa ṣe sálámà ẹnìyẹn bí tá a ti wá jẹ fún sáfù pé ọjà ọwọ́ àtúnkù olùsáfù yọ bọ́ sẹ́yìn. ọwọ́ àjẹ́ kíráàkà kan pé tọ́jà bá ní àbí tó ti tó sáàpù ló ti kó kíráàkà kan tó kù. alhamdulilayi ẹni tí ó bá sọ náà tó ṣe kókò bá láti bẹ̀rẹ̀ náà ń bá wa sálámù náà ni ti wà ń lọ ara láti tó lè bàjẹ́ ni. ẹ bá ti pọ̀ lápọ̀jù ìrìn tó rìn kó tó débi tó ti lọ jó á kó sọ láti gan awọ́gilé kó tó tún bẹ̀rẹ̀ ni torí ẹ̀ ibi tó wà ní kó dúró sí nǹkan tó kàn lè mọ sún síwájú àbí fà sẹ́yìn ọ̀nà ni kò fẹ́ dúró níbi tó ti ṣe déédéé kí nǹkan kan jẹ́ ọ níwájú táwọn èèyàn fi ní máa gba kọjá so eléyìí ò báyìí lọ àmọ́ pé àwọn àti torí pé lè máa ti sálámù kí màá bọ̀ ẹ̀yìn bí kí màá bọ̀ wájú láì nítumà kọ̀tọ̀ hello hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí à ń lò fi pè wọlé dá sí ètò náà padà pẹ̀lú bí àwọn ìpín náà bí wọ́n ti ṣe ń rọra wọn ìbéèrè lè ọwọ́ láti ọ̀dọ̀ Abdulhakeem nílùú Ìbàdàn wọ́n ní àwọn fẹ́ béèrè yìí pé àwọn darapọ̀ mọ́ sọ̀láàt nígbà tí ìmáàmù tí ó sì ti bẹ́ẹ̀ parí ìran kódà rákà ọ̀dà ẹja mọ́ ìpele ẹ̀lọ́. Aleykum salaam wa rahmatulah ọkọ ní ọjọ́ tí ń pè. Pẹ̀lú ìkìlọ̀ ń sọ̀rọ̀ láti sàlẹ̀ jẹ́ ní ẹ̀ńtà. Ìbéèrè yín. Ẹ dáhùn nípa ìbéèrè tí Dókítà bá wa dáhùn nípa obìnrin tó bá fẹ́ fún ọgbẹ́ nígbà tí àìsàn fún ọmọ àti irun rẹ̀ so eh, for example obìnrin tí wọ́n bá tún mọ́ra àtọ̀kọ rẹ̀ níjọ́ monday tó dẹ̀ tún rọ tó wẹ̀yìnwẹ̀ yẹn níjọ́ monday tó tó wá di irun yẹn padà tó bá tún súnmọ́ra bí ọjọ́ wednesday a tún fún ẹ padà náà ní àti. náà ó ti yé. inṣàlá ojoojúmọ́ náà ni wọ́n máa tù. nítorí ẹ mọ̀ òwú àti rọ́bà àti ńlá ti kó oorun kò ní jẹ́ mi ọwọ́ gbogbo ara rùn ṣòwò fún ara rẹ náà ló di omi lọ́nà láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára rẹ kó ti wẹ̀. so òfin ọlọ́run nípa àwọn ọ̀wẹ̀ tí ẹ̀sìn sì mú wa ní jánábà bí ìwẹ̀ hayd bí ìwẹ̀ nifas òun náà ni pé a gbọ́dọ̀ rí alistiaab nínú rẹ̀ hmm. alistiaab náà ni kó ní ọ kárí gbogbo ara sọ́ńtì ọ̀hún àní jẹ́ kó ní ó dé gbogbo ara a gbọ́dọ̀ mú kó. ẹ lọ́rùn. ẹ lọ́rùn sàlámù aleykum. aleykum salaam wa rahmatulah yàrá èmi náà ni mo pè lẹ́ẹ̀ka ẹ dákọ̀ ìbéèrè nínú iye mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ exchange of money ni. sọ ìyẹn ara sọ́dọ̀ ìgbà wo. èmi ìpàrọ̀ owó síra wọn. bẹ́ẹ̀ hmm. bá ní bóyá bí owó ìlú tí mo lò wá yí báyìí tó wá tó ń ṣẹ̀ sí náírà hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sábà tún ṣe difference tọ́jà sí pé wọ́n tó máa rí orí ẹ̀. Hmm. ẹ dákun kí ni kí ni ìdájọ́ ẹ̀sìn lórí eléyìí tí èèyàn lè lóun pààrọ̀ kan sí ìlú kan ó sì tún máa jèrè látara rẹ̀ kókó kókó ó ti yẹ lábẹ́ òfin ọlọ́run eléyìí wọ́n ń pè ní bẹ́yọ̀ olùmúsọ̀ràfà hmm. nínú àwọn tó rà fẹ́kẹ́ omi wọ́n pè ní bẹ́yọ̀ sọ̀f náà ni pé exchanging money for money hmm. Islam faramọ́ owó tó dáa ni hmm. so ṣùgbọ́n májàmú dé anábì sallallahu alayhi wa sallam ó fi hàn bá pé owó oríṣi kan náà fi pààrọ̀ ara wọn májàmú méjì gbọ́dọ̀ pèsè ara rẹ̀ náírà fi change náírà yẹ̀dẹ̀n bí yẹ̀d yẹn ni pé one thousand naira fún one thousand naira ọ̀kan gbọ́dọ̀ lé ọ̀kan gbọ́dọ̀ dín ilé tí yorùbá máa ń sẹ́wó kó àwọn fẹ́ ṣàjọyọ̀ àwọn fẹ́ sẹ́wó wẹ́wẹ́ àbówó tuntun tuntun ọ̀gbọ́dọ̀ fún wọn one thousand kó wọn fún nine hundred ìpèsèbó ní òjèrè eléyìí ni wọ́n pè ní rìbá o hmm. hmm. ẹ̀rí pé gbọ́dọ̀ rìbá lédè yorùbá nǹkan míì wọ́n tún gbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún hmm. ẹlẹ́kejì májàmú kejì ọgbọ́dọ̀ tó yẹ dẹ́ńdìyẹt ọgbọ́dọ̀ sí one thousand lè fún àníkọ́ lọ padà wá gbà ọwọ́ lọ padà wá gbà hàn tó ń ti pé one thousand náà ń fún ọ ó tún ti sọ di rìbá lábẹ́ òfin ọlọ́ ìyẹn tó bá pọ̀wọ́ oríṣi kan náà àníbi wọn ni sọ ìdá tẹ́lẹ̀ sọ tààdé hill ajinas tàbí ìyàwó kẹfẹ́ ṣe tó ń ìdá kan yẹ dẹ́ńdìyẹt táwọn owó yìí bá ti yàtọ̀ bíi káfẹ́ fi rand ti South Africa káfẹ́ fi gba náírà àbí káfẹ́ fi náírà kásẹ̀ fi gba rand so ẹ̀yìn mi sọ pé náírà kan fún rand kan àbí rand kan fún náírà kan ó náà pé bẹ́ẹ̀ ṣe ń sọ ni pé náírà kan tí yẹn bá mu wá ó tó ogún rand ti South Africa ànábì ní ẹ̀ta bó bá ṣe gbà àmọ́ mẹ́jẹ̀mú kan wà fún un ọgbọ́dọ̀ dé yẹ́dẹ́ǹdìyẹ́d hand to hand ìwọ òfin lé lọ́wọ́ náà òfin tiẹ̀ lé ọ lọ́wọ́ láyé kan náà tẹ̀jọ́ jókòó sí kìí ṣe lọ́kàbọ̀ tó hmm. tẹ́ bá ti mójútó lè kìí ṣe haram. Hmm jazakumullahu khairan ya sheikh ibi láti máa ṣe lóró insha Allah ọjọ́ ojúmọ́ ọ̀sẹ̀ tí àwa yìí lè tó tún dà ẹ̀yìn rọ̀mọdọ́nà ti parí àdúgbò fọlọ́nkọlọ́n kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó sì jẹ́ ká ṣe ọdún náà ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. ọdún pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe gbọ́ ọ̀sẹ̀rẹ̀ ètò èyí fọlọ́nkọ bá fi sàn lẹ́sìn lórí ayé àti lọ́jà gbọ́dọ̀ kíyàmá. ọdún pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jà aláṣẹ àti olùdásílẹ̀ àlẹ́ ọkọ mi títí ọjọ́ júmọ́ ọ̀sẹ̀ tí a wà ìtàtún pàdé ní aago mọ́kànlá àárọ̀ ní mo tí wá ní fífi ọlágídí ọ̀la tó sàlùbáríkà jùlá tó tún máa kíra wa nínú ọ̀gbà ìjẹ́nà ìpè sálámù aláìkùm rahmatulahi wa barakatuhu.